mana mana o kanjoro egwe la roba mana mana o kanjoro egwe la roba o ele la roba chogun baba bonada ya wese o. Chola Guinigua,

agara agara chola ba egbe la roba o baba bonada chogun.